alhamdulilahi wa kafa wasalaatu wasalaamu ala rasulihi mujtaba adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti gẹ̀ fún Ànábì wa Muhammad nínú ìjókòó tí ó kọjá ibẹ̀ ni a ti ń ṣe àlàyé fúnra wa nípa pé Allah subhanahu wa ta'ala tabala nígbàgbọ́ sí àwọn nǹkan bíi mélòó kan ńlá bùkátà sí láti lè fi ṣe àfimúlẹ̀ pé Ọlọ́run ọba ń bẹ nǹkan àkọ́kọ́ fitira àdámọ̀ bọ́lọ̀ ń ṣe dá ẹ̀dá làákàyè wa oníkejì ń bẹ ẹlẹ́ẹ̀kẹta àwọn tí ń ṣẹlẹ̀ tẹ́nìkọ̀kan wa tá a sì ń fojú gan níyà fi jí tá à ń ṣe yìí dà òun náà ń tọ́ka sí pé ọlọ́run ọba ń bẹ àwọn tíra tọ́lọ́run ọba tó sọ̀kalẹ̀ láti sánmà òun náà ń tọ́ka sí pé ọlọ́run ọba ń bẹ àníṣẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tọ́lọ́run ọba ti ń jẹ́ kí àwọn nǹkan èèmọ̀ nǹkan ìyanu tọ́lọ́n jẹ́ kọ́ máa ti ọwọ́ wọn ṣẹlẹ̀ eléyìí náà ń tọ́ka sí pé ọlọ́run ọba ń bẹ tọ́lá wọn ti ń ṣẹlẹ̀ látọwọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ó kọjá òye ó kọjá iṣẹ́ tẹ̀dá tó lè ṣe tí ń túmọ̀ sí pé ẹlòmíì tó ń bẹ ẹ̀tọ́ sáwọ̀ ẹ̀dá yìí tálẹ́ni ọ̀hún òun náà ni Allah subhanahu wa ta'ala ẹ̀jẹ̀ àtúmọ̀ díẹ̀ sí wa nínú àwọn ohun àrísàmì àwọn mírẹ́kù léyìí tó látọwọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba léyìí tó ṣe pé ọkọjá òye ẹ̀dá kìí ṣe ń tẹ́dá kan tọkàn lè dá ṣe lásán bí ó bá ṣe wípé ẹnìkan láti máa bẹ pẹ̀lú rẹ̀ tí ń ṣe ìkúnlọ́wọ́ fún un àwọn Yorùbá ní ìrọmi tí ń jó lónú lókè omi nǹkan kan ní lùlù fún ìrọmi èyí tí ń jó lókè omi yẹn wípé bí ó sí débẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ìṣẹ́ lásán bí náà ó sì láwo kò lè gòkè odò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn Yorùbá tí wọ́n máa ń sọ àwọn awo tí ń bẹ fún iná tí è gòkè odò ní tó mú èrò mi tí fi ń jó yẹn pé agbára Ọlọ́run bá subhanahu wa ta'ala ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ó kọjá oyè ẹ̀dá làwọn Yorùbá òní àfi mú àwọn ọ̀rọ̀ ìní àfi mú wa báwọn. nínú àwọn àwọn nǹkan ìmà léyìí tó ṣe pé ọ̀tọ̀wọ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run bá ọ̀tọ̀wọ́ wọn ṣẹlẹ̀ tí ń tọ́ka sí wípé àníṣe ọlọ́run ọba yìí ọba tí ń bẹ ní ó ní ànábì aleyhi salatu wa salam jésù ọmọ Maria ìwáyé rẹ̀ mírèkù ni látàrí wípé ọlọ́run ní kí jésù kó máa jẹ́ ẹ̀dá láti pàṣẹ gbólóhùn kan ń fàyà kún nìkan láì ṣe pé ìbálòpọ̀ akọ àtabo láì ṣe pé ó wáyé kì ṣe pé ànábì Ìsá jésù kò ní bàbá ìyá nìkan ló kèsì pé bàbá rẹ̀ òun àti ìyá rẹ̀ wọ́n jọ wá ríra wọn wọ́n jọ wá láṣepọ̀ ẹ̀ làtọ́ fi wá jáde tọ́lọ́run wá sọdọ̀mọ eléyìí ọ̀ wáyé eléyìí náà bákan náà ọ̀ ń tọ́ka sí wípé eléyìí ọkọjá òye ẹ̀dá ẹnìkan bẹ tó ṣe ẹni ọ̀hún ọ̀nà Allah subhanahu wa ta'ala jésù náà bákan náà aleyhi salatu wa salam àkọọ́lẹ̀ nù alukur'an ó jẹ́ àmà wípé anabi Isa o jésù o ọ̀nlajú àfọ́jú ẹ̀ńtàrà rẹ̀ ọ̀dá aláìsàn ọjọ́ pípẹ́ ọlọ́run ó ń ti pasẹ̀ ànábì Ìsá ó ń gba ẹnu rẹ̀ ó ń gba ọwọ́ rẹ̀ ó fi ń jẹ́ kẹ́ni kọ́lá làáfíà òkú tó kú ọlọ́run ọba ó ń bá a jí dìde gbogbo àwọn nǹkan wọ̀nyí pátápátá ó kọjá oyè ẹ̀dá bí kò ṣe wípé ẹnìkan mí ìyàtọ̀ sáwọ̀ ẹ̀dá ńlẹ́ni tó ṣe nǹkan ẹni tó ṣe nǹkan ni allah subhanahu wa ta'ala nínú ayé alukur'an ọlọ́ni wàhùhìí mawuta bí idinla jésù ní sọ̀rọ̀ ó ní òkú tó ti kú mò ń sọ di alààyè pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run o agbára mi kọ́ o ọkọ̀jọ́ òye tèmi gan náà o ìyọ̀ǹda ọlọ́run o agbára ọlọ́run ni mo fi ń ṣe o láàyè mi ọlọ́run ni wàhídé tó kọ́lẹ́jọ́ lè máa ta òkú tó ti kú ó sì ń mú jáde lẹ́ni tí ń sẹ̀mí bí ìdí ní agbára rẹ kọ́ pẹ̀lú agbára èmi ọlọ́run ọba nìkan ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àyètọ́ náà tó ti ṣàlàyé lẹ́yìn nínú àyà alukurani alápọ̀nlé yẹnni pé jíjí òkú dìde kò sí lọ́wọ́ ẹ̀dá èèyàn lè pa àyàn ni bọ́lọ̀ ń bá lásìkò rẹ̀ tó o lè rí pa mọ̀tọ́lọ̀ ń bá tó lásìkò rẹ̀ ò tí ì tó náà o lè dá àyàn pa ṣùgbọ́n tó lè pa ni tó tún lè jí ni òun náà ni Allah ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí tí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba léyìí tó ṣe wípé ó kọjá òye ẹ̀dá eléyìí náà tó ń tọ́ka sí pé ẹnìkan ń bẹ tí ń jí ọlọ́run ọba tó ṣe pé ní ń ṣe. anabi ibrahim aleyhi salatu wa salam nígbà tí wọ́n pọ̀jọ́kọ̀ tí wọ́n pọ̀jọ́kọ̀ tí wọ́n gbọ́ kójọ okùn tí wọ́n sọ anabi ibrahim tí wọ́n fi nákànàkà tí wọ́n sọ sínú ná lẹ́yìn tí wọ́n ti pọ̀jọ́bọ̀ okùn tán tí wọ́n sọ sínú ná ọlọ́nirọ̀ ẹ̀ náà ọ̀gbọ́dọ̀ jọ Ibrahim kódìnà ìyá àná rúkú ní ìbáradan wasalaamu ní ala Ibrahim ọlọ́nirọ̀ ẹ̀ náà àṣẹ tí ń bẹ lára ni pé kò jó nǹkan ṣùgbọ́n tí wọ́n jù sínú rẹ̀ Ibrahim ọ̀gbọ́dọ̀ jó àwọn kèfèrí inú wọn ń dùn pé àwọn ti pa ànábì Ibrahim bó ti jóná ànábì Ibrahim alayhi salatu wasalam ọmọ tún jáde nù náà ntọ́ yìí ó kọjá àwọn kèfèrí jọ́nà lọ́rùn eléyìí náà ń tọ́ka sí wípé aa ẹnìkan bẹ tó dá ẹ̀dá onáà ní Allah subhanahu wa ta'ala tí wàá dórí anabiwa Muhammad sallallahu alayhi wa sallam àìmọye àwọn iṣẹ́ ìyanu lọ́lọ́ ní kó ti ọwọ́ tiẹ̀ náà lọ́lọ́ ní kó tọwọ́ rẹ̀ sẹ́lẹ̀ lápèjúwe gbàtánà mi ń pe àwọn kèfèrí àwọn Quraysh ó ń pè wọ́n sínú ẹ̀sìn Ọlọ́run ọba àwọn kèfèrí wọ́n máa kọ̀ wọ́n ní ọ̀dà kí ni tí ó máa jẹ́rìí pé ànábì ọlọ́run ọba ni ọ́ ń tòótọ́ tàbí òṣùpá tí ń bẹ lókè pàṣẹ fún kó sọ̀kalẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba ọlọ́run sì ní kí òṣùpá yìí kó sì bọ́ọ̀lẹ̀ òṣùpá ó sì pín sí méjì eléyìí lọ́lọ́run ọba ní ń tọ́ka sí nínú suratul Qamar tọ́lọ̀ sọ pé iqtarabati sa'atu wa nshaqqal qamar wa in yaraw ayatan yu'ridu wa yaqulu sihrun mustamir ọlọ́run ní iqtarabati sa'atu àkókò alukiyama ó tó yẹni pé ayé ṣetán tí yọ parẹ́ òṣùpá ó sì sọ̀kalẹ̀ ó pin méjì nínú tafsirul miyasar afáwa wọ́n sọ pé dánẹtìlì kìyàmà tù alukiyama ó súnmọ́ ayé ṣetán tí yọ parẹ́ wọn falakọlùkọmẹrù falkọtẹyìn òṣùpá ó sì pín méjì nígbà wo lélẹ́yìí ṣẹlẹ̀ hẹ̀yìn sáàlà kò fàárù mẹ́kàtà anabiya sallallahu alayhi wa sallam an yuriyahum ayatan fada allaha fa arahum tilkal eléyìí ṣẹlẹ̀ nígbà táwọn Quraysh àwọn kèfèrí Mẹ́kà nígbà tí wọ́n tọrọ lọ́dọ̀ ànábì wọ́n fẹ́ dalágara ni pé jẹ́ àrí àmì kan ẹ̀rí kan tí ó máa tọ́ka sí wípé òjíṣẹ́ náà ọba ní ọ́ ní tòótọ́ ọlọ́run lọ́rùn níṣẹ́ ànábì wa bẹ lọ́wọ́n ọba fàárọ̀hún tìlkàlẹ̀ àyà ó wá fi àmì yìí èè e hàn wá yẹn pé òṣùpá ti ń bẹ lókè lókè òṣùpá ìpàsì pín sí méjì. bàbá wa àsáńdí kọlọ̀mbá nìkẹ́ wọn wọn ní àyà yìí yukhbiru Allahu ta'ala ọlọ́run fún wa nírò níbẹ̀ àná sáà ta pé ọjọ́ ọ̀dájọ́ ọjọ́ ẹ̀san ọjọ́ àlùkìyàmá iqtarabat awanuha iqtarabat wa ana awanuha alùkìyàmà ti tó àsìkò tí ó ṣẹlẹ̀ o yìí ti súnmọ́ ó ti dé tán báyìí wàhánà waqtu majiya àsìkò tálùkìyàmà tí ó wọlé dé ngangan ni ó wa ma dhalika tó ń ti bẹ́ẹ̀ náà fàáwùlà ìlú mọ̀kàdìbòn àwọn kẹfìrí wọn àyẹ wọn ò gbò mọ̀kàdìbí nàbíyà lẹ́yìn tí sọ pé kò sájìǹde kankan lẹ́yìn ikú ìdí nìtọ́ fi jẹ́ pé gẹ́rù mùsàlìdì nànàzọ́lìyà wọn àti ẹ̀ wà nígbàradì kankan fún ọjọ́ àlùkìyàmà nígbà ọba wọlé tó ń ti bó ṣe jẹ́ pé yòrí ìmọ̀ lọ́ọ̀mìnà àyè àtàlà àdìmá ti àwọn èrè àwọn àmì tó tóbi tó tóbi ti ń tọ́ka sí ìṣẹ̀lẹ̀ ọjọ́ àlùkìyàmà léyìí tó ṣe wípé máa yóò mìíràn alamífìlì ìbáṣàr àwọn àmì àwọn ẹ̀rí àwọn mírìkù léyìí tí ń tọ́ka sí wípé ẹni ẹ ẹni tó bá ti lè rírò àwọn àmì báwọn ó yẹ kó lè gbọ́ lọ́wọ́ bá gbọ́ gbogbo ẹ̀ náà ìnira rí tó ń ti bẹ́ẹ̀ náà wọn ò gbọ́ lọ́wọ́ bá gbọ́ famin aadomil ayati dalati alasihati maja abi muhammad ẹni náà àwọn ẹ̀rí títún tọ́ka sí pé ntí ànábìwá muhammad sallallahu alayhi wa sallam tó mú wá látọ̀dọ̀ lọ́wọ́ bá rẹ̀ òdodo ni òjíṣẹ́ lọ́wọ́ bá ní ọlọ́run lọ́ràn sáyé nínú àwọn títún tọ́ka sí i ó ní pé àwọn quraish àwọn kufar lamma tọ́lá bàmídìí wọ́n ní nǹkan kan tọ́jà kan náà àwọn kan tó ṣe pé ó yàtọ̀ sí nta àti bá sábà nítorí ṣe pé ó yàtọ̀ sí àlàáda afẹ́ kíkanu rẹ̀ kó ojú ọ̀tọ̀wọ́ rẹ̀ ṣẹlẹ̀ kálíbà nígbàgbọ́ pé òjíṣẹ́ Ọlọ́run Ọba ńlọjẹ́ léyìí tí ó máa tọ́ka sí wípé sédèké nùbù wá ti kàpẹ́ anábì Ọlọ́run Ọba ní ọ́ ní tòótọ́ aṣáàrọ̀ sallallahu alayhi wa sallam ilal qamar bi idhnillah anábì tọ́ka ọ̀nà ka sí òṣùpá báyìí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run Ọba òṣùpá fàǹṣàkọ̀ lọ́ba túká ó bá pín sọ́nà méjì ìkànnù rẹ̀ falcotton alajabalẹ̀ àbí kubais ìka bọ́ sórí òkè abu kubais nígbàtí ìkejì tó bọ́ sórí òkè koi kohan wal-mushrikuna wa ghayruhum yushahiduna hadhihi al-ayatil kubra àtàwọn kèfèrí àtẹ̀ntì èsè kèfèrí àtọ̀síbà àtẹ̀ntì ọ̀sẹ̀ bọ́ gbogbo wọn pátápátá oníagán ní ṣèyídà ìṣẹ̀lẹ̀ yìí tó ń ti bẹ́ẹ̀ náà wọn ò mọ̀ gbọ́ lọ́wọ́ bàtà ńlá wọn ò gbàgbọ́ níta fẹ́ ṣe àfimúnlẹ̀ rẹ̀ láàrin ni wípé tá a bá la nígbàgbọ́ sọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala àwọn ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin tí gbàgbọ́ tá a fi máa pé ọlọ́wọ́n bọba ti ń bẹ òǹlẹ́lẹ́yìn ńlọ́jọ́ o yẹnni pé tá a bá la nígbàgbọ́ sọ́lọ́wọ́n bá a ní láti nígbàgbọ́ sí nǹkan mẹ́rin èkíní pọ́lọ́wọ́n bá ń bẹ tá a bá lọ́wọ́n bá ń bẹ yìí òun náà wá pín sọ́nà bíi mẹ́rin tàbí márùn-ún èkíní làákàyè ọ̀ tọ́ka sí pé ọlọ́wọ́n bá ń bẹ àdámá wọ́n tọ́ka sí pé ọlọ́run ọba ọba tí ń bẹ ni bákan náà àwọn tíra tọ́lọ́run ọba tó sọ kalẹ̀ gbogbo ẹ̀ tó kún fún oore àtàǹfààní fún gbogbo ẹ̀dá yányá tó kún fún ní ti ń pè ní nísọ̀ra tí ń wá ní sọ̀ra tí ń pè ní lákèésí tí ń lé wa kó mi tí ó jẹ́ aburú ìnira fún wa eléyìí náà ń tọ́ka sí wípé ọlọ́run ọba ń bẹ ní tòótọ́ àwọn mu'jizat ètí ń tọwọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tí ń tọwọ́ wọn ṣẹlẹ̀ léyìí tó ṣe wípé ọkọjá òye ọkọjá agbára ẹ̀dá eléyìí náà ń tọ́ka sí wípé ọba ti ń bẹ lọ́wọ́ bá ṣe àwa máa wọn lóríṣiríṣi nínú àwọn nǹkan èèmà nǹkan ìyanu léyìí tó ṣe pé ọ̀tọ̀wọ́ àwọn òjíṣẹ́ bá wọn yàtọ̀ ni pé tó lọ́wọ́ pé òun ló ń dẹ́dà àti ọ dá àwọn abala kanu nínú àwọn ọ̀nà tá a fi gbọ́ lọ́wọ́ bá gbọ́ yẹn ni pé ká nímọ̀ pé ọlọ́wọ́ bá yìí ká gbàgbọ́ pé ọba ti ń bẹ lọ́wọ́ bá èmi ìtútún wa tẹ̀lé ni pé lábala ìnígbàgbọ́ pọ́nlọ́wọ́ bá subhanahu wa ta'ala ìnígbàgbọ́ sí lẹ́yìn tá a ti gbà pé ọba ti ń bẹ ni tá a ti fẹ̀rí ẹ̀ lélẹ̀ nkẹ́lẹ́ kejì ni pé al-imanu bi rububiyyatihi aláti nígbàgbọ́ pé ọlọ́wọ́ bá onírọ́bù oní ọba tó ṣe wípé ọ̀dání onírẹ́ni onítọ́jú gbogbo ẹ̀dá lápapọ̀ ìtumọ̀ rògbòbíyà ọlọ́run ọba ònà yẹnni pé bíi anahu wahdahu arọ́bù la sharika lahu wala ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ọba nìkan lọ́ba tó ṣe pé ọ̀dá ẹ̀dá dá onìkan lọ́ba tó ṣe pé ọ̀ndá tọ́jú ọ̀ndá rí ẹ̀dá tí ò sorogún fún un wala mu'ina tí ò sẹ́ni kankan tó ṣe ìkúnlọ́ fọlọ́run ọba níbi àwọn iṣẹ́ tí a kà á lẹ́yìn. wà rọ́bù tábà tó wà ń sọ nípa rọ́bù àwọn ìtumọ̀ tó kó nú ọmọ pọ̀ lára ẹni wípé máa ń là wọlé xọ́líkù ńlọba tó ṣe pé ó lè dá ẹ̀dá lọ́ba tí ń dá ẹ̀dá wọ̀lì mólíkù gbogbo tí ń jẹ́ ọlá tiẹ̀ ní í ṣe wọ̀lì amúrù aláṣẹ kan ò sí ọ̀dọ̀ ọlọ́run láàmálíkà ìlàhó kò sẹ́ni ẹ̀ka tó lè kílèmù pé òun ló ń nígbà òun làwọ̀ àfọlọ́mọba nìkan ṣoṣo wọ̀lá àmìrọ̀ kò sẹ́ni kankan tá ṣe ń bẹ lẹ́nu rẹ̀ ìlà làwọ̀ àfọlọ́mọba nìkan ṣoṣo làṣẹ ń bẹ fún gbọ́ntọ́nà ọba sọ nínú ayé alukoran ọlọ́ni àlà làwọn lọ́kọ́lùkù wàlà àmúrò ọlọ́ni tẹ́tí ọgbọ́ má ṣe nǹkan mí ma làwọn lọ́kọ́lùkù dídá ẹ̀dá tọ́lọ́mọba ní ṣe yẹn ni pé dídá ẹ̀dá ọlọ́run nìkan lọ́ba tí ń dá ẹ̀dá wàlẹ̀ amúrò àṣẹ kó sì máa ṣẹ ọlọ́run bá nìkan lọ́ba tó ṣe pé ó ní àṣẹ láàyè míì ọlọ́run ní dhalikumullahu rabbukum lahul mulku ọlọ́run ní ẹni tá a ti ń ròyìn rẹ̀ fún yín látàárọ̀ ọlọ́run ọba nù lahul mulku gbogbo ti ń jí ọlá paríparí ọlá ọlọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀ walladhina yad'una walladhina tad'una min dunihi má yamliku na min qatmir gbogbo àwọn tẹ̀ ń ké sí tẹ̀ ń ké pè tẹ̀ ń jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́run ọba wọn ò ní kápá ni lórí nǹkan kan èyí tó kéré jù ní ẹ̀dá wọn ò lè dáadáa ẹ̀sìn wà ń jọ́sìn fún wọn tẹ́ ẹ̀ máa jọ́sìn fún ọlọ́run ọba subhanahu wa ta'ala lónìí nìkan ṣoṣo. ànítùmọ̀ ń tàn wí fún wa ni wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó nìkan ńlọ́ba òdodo ńlọ́ba tó ṣe ó dá ẹ̀dá dá tẹ́nìkankan tí ò kún lọ́wọ́ níbi dídá ẹ̀dá eléyìí ònàwọn àfáà máa ń pè ní tawhid rububiyyah ìfàṣọ fọlọ́n níbi dídá níbi ríre ni níbi pípa ni níbi yíyẹ ni ẹ fa innahu al-iqrar bi anna Allah wahda ká nígbà wípé ọlọ́run ọba nìkan lọ́ba tó ṣe pé ó dá gbogbo àgbáńlá ayé pátápátá ayé ọ̀run àti tí ń bẹ́nu rẹ̀ èyí tá a fojú rí èyí tá a rí èyí tá a mọ̀ èyí tá a mọ̀ èyí tá a mú kọ́ rẹ̀ èyí tá a mú kọ́ rẹ̀ ọlọ́run nìkan lọ́ba tọ́ da wọ́wọ́ lè dábìrù ńlọba tó ṣe pé ó ń darí gbogbo àlámọ̀rí ẹ̀dá pátápátá alimuhi ńlọba tí ń pani alimumit ńlọba tí alimuhi ọba tí ń yeni walimumit ńlọba tí ṣe pé ó ń pani ẹnìkan ò lè dá ẹnìkan pa á àfẹnitọ́lọ́mbà sọ pásìkò rẹ̀ tó tí ó wàá pàdé òun ló fi jẹ́ pé àwọn lárúbá sọ pé láwùsọ bá lálùkọ́ ti lò làmáta àlùmọ̀tòlù fi yẹ omi yìí bẹ́ẹ̀ ń tọ́lọ digun pààyàn tó bá ṣe sùúrù ni ẹ̀ ń tọ́ pa òun àsìkò tó pa òun gangan ni ìbá lọ jẹ́ pé ọlọ́run yẹnni kókò sẹ́ni ẹ̀ka tí máa pààyàn àfọlọ́run ọba nìkan oṣù kò sẹ́ni tó lè ní kẹ́nìkan máa yí àfọlọ́run ọba nìkan oṣù àìmọye aláàárẹ̀ ní ń kú látọwọ́ dókítà ìbọn lọ́dún gan ẹni tọ̀hún lábẹ́rẹ́ tí ì gbádùn ológun fẹ́ ní tọ̀hún tí ì gbádùn kò sí arẹ́lẹ̀ yìí ṣe èyí tó ṣe tó gbádùn náà òun kọ́ ló ṣe agbára ọlọ́run ọba ló ní kó yé e. yẹni pé alimọ́hìyé lọ́lọ́run ọba lọ́ba tí máa ń mú ní sẹ̀mí lọ́ba tí máa ń mú ní ibẹ̀ alimọ́mẹ́tù òun lọ́ba tí máa ń pani ẹni tọ́lọ́run ọba lásìkò kú rẹ̀ tó kọ̀ sẹ́ni tó lè pa á wàhùwà rọ̀zák ńlọba tó ṣe pé ń pèsè jíjẹ àti mímu fẹ́dà dólùkọ́ wàtìmọ̀tìn òun lọ́ba tó ṣe pé onìkan lọ́ba alágbára tó ṣe pé agbára rẹ̀ ó bù wá ó kọjá bó ṣe yẹ agbára rẹ̀ ó tóbi ọba alágbára púpọ̀ lọ́lọ́wọ́n ba ẹni ṣe yẹn ni pé tawhidu rububiyya nù amina wọn afa wọn sọ pé ifradullahi ta'ala fi khalqihi yẹn ni pé gbogbo àwọn ntọ́lọ́wọ́n bá dá kágbà pé àṣọ lọ́lọ́wọ́n bá níbi àwọn ntọ́ dá ifradullahi ta'ala bi khalqihi bi fa'ilihi ìfàso fọlọ́hún kágbà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́hún níbi àwọn iṣẹ́ rẹ̀ èyí tí ń ṣe kí làwọn iṣẹ́ tí ń ṣe òun náà ní ká yé ni ká pa ni ká pèsè fún ni ká gbé ni sókè ká la ni mọ́lẹ̀. àwọn tá a wá ń pè ní tawhid rububiyya yìí bó kò sí nǹkan kan tó tuntun bẹ́ẹ̀ o àwọn kèfèrí tọ́lọ̀ wọn bá ran Ànábì Muhammad sí tọ́lọ̀ níbi wọn ọba gbọ́gan jà wọn lógun gbógun tiwọn àwọn náà nígbàgbọ́ nínú tawhid rububiyya o tonti bẹ́ẹ̀ náà kò gbìn akúrò nù kèfèrí kò sọ di mọ́mìnì kò sọ di mùsùlùmí kèfèrí wọn náà ò ní wọ́n sì ń jẹ́ o yẹn ni pé tawhid rububiyya ìnígbàgbọ́ pé ọlọ́run ló dá gbogbo ẹ̀dá onítọ́jú ẹni onírere ni mo sì kálẹ̀ lẹ́ẹ̀kan báwa mùsùlùmí ṣe gbàgbọ́ bẹ́ẹ̀ làwọn kèfèrí àwọn náà gbàgbọ́ wal iqraru bi hadha markuzun fil fitri ọ̀nbẹ́nu àdámọ̀ láyà káàdì yunifásitì wọn fi àhàdùnmínà umami kò fẹ́ẹ̀ sẹ́nìkan tí ò nígbàgbọ́ pé ọlọ́run ló dẹ̀dá ọlọ́run ní ń pani òní ń jí ni òní ń ni ní ń gbéni sípò ọlá òní ń yọ ní kò ń bẹ́ẹ̀ òní ń sọ ní dẹni gíga òní ń sọ̀yàn dẹni ilẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òní ń rọ̀jò òní ń tìjò ẹnìkankan ò lè tìjò àfojútọ́ lọ́wọ́ bọ̀ ọ̀bà fẹ́ rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà òní ń tọ́ka sílẹ̀ alápàlẹ́ ọlọ́run ní wala in sa'altahum man khalaqahum layakulunna Allah bó bá bìyàn léèrè pé ta lè ń tọ́ da yín wọn ò ní kó lòlò fáwọn ní tí wọ́n sọ fún ọ ni pé Allah ọlọ́run lọ́ba tọ́ da wa láàyè míì ọlọ́run ní wala in sa'altahum man khalaqa samawati wal arda layakulunna khalaqahunna al-azizul alim tó bá bìyàn léèrè wípé talentọ́ dá sánmà méjèèje òun àtilẹ̀ méjèèje àtàwọn ẹ̀dá tí ń bẹ nù kẹ́nẹ́kẹ́jì wọn lẹ́yàkó lónìí ní tí wọ́n fi dá lónìí wípé kọlọ́kọ̀ hónì ó dá wọn talentọ́ dá wọn Al-Aziz ọlọ́run ọba ọba lágbára jùlọ al ọba onímọ̀ tán yẹnni pé àwọn kẹfìrí nù o òní à dáhùn báwọn ó já mọ̀ wípé gbogbo ẹ̀dá pátápátá ńlọ nígbàgbọ́ pé tawhid rububiyya ọ̀kan lóṣù lọ́lọ́wọ́n ba níbẹ̀ níbi dídá níbi rírè pípani títọ́jú ẹni gbígbé ni òkè fífọ́ ni mọ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. láàyè míì ọlọ́run ní kólman rọ́bù sàmáwá ti sábàáyìn wà rọ́bù làárìṣẹ́ làádìm sẹ́yàkó lónìí nìlá tó bá tún bí wọ́n lè rí wípé ta ló wá dá sámà méjèèjì ta lọ́ba tó ní àríṣù èyí tó tóbi jùlọ ni sẹ́yàkó lónìí nìlá ní tí wọ́n fi dán ọlọ́run náà ni pé ọlọ́run ọba ni wọn ò ní jiyàn níbi rẹ̀ so àwọn ẹ̀rí tó tún wá lórí eléyìí ọ̀pọ̀ lọ jàrá nínú alukurani alápàlẹ́ léè tí ń ṣe àfimúlẹ̀ pé gbogbo àwọn òṣèbọ pátá ya'tarifuna lillahi birrububiyyati wal infiradi bil khalqi wal rizqi wal ihya wal imatati gbogbo àwọn kèfèrí pátá oní àṣẹ àpatẹnujẹ́wọ́ pé ọlọ́run ni rọ́bù ńlọba tí ń dáni tí ń reni ńlọba tó ní gbogbo nǹkan pátápátá àníṣẹ́ òun nìkan lọ́ba tó dá ẹ̀dá dá òun nìkan lọ́ba tí ń dá pèsè ìfẹ́ dá rẹ̀ òun nìkan lọ́ba ń yé ni lọ́ba tí ń pa ni lam yunkir tawhid rububiyyah kò sẹ́ni ẹ̀ka tó tako tawhid rububiyyah o kò sínú àwọn ẹ̀dá tí ó gbà pé ọlọ́run ló ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí àfàwọn tí wọ́n bá ṣáàdà nìkan ló kù àwọn tó ṣe wípé eh, ibi tí gbogbo ẹ̀dá kọrí sí àwọn ọ̀kọrí bẹ́ẹ̀ ọ̀tọ̀ níbi táwọn àkọrí tó ń ti bẹ́ẹ̀ náà àwọn tí wọ́n takò lẹ́yìn náà wọ́n kàn takò ní gbólóhùn ẹnu ni ṣùgbọ́n nínú ọkàn wọn wọ́n mọ̀ wípé ọlọ́run ọba nìkan lọ́ba tí ó ṣe é lọ́la àwọn tá a lè sọ pé ó kílèmù pò ní rọ́bù pò ní ọba tó ń dẹ́dà òní Fíráúnà ńlọ́wà ó ń sọ láàyè kan ọlọ́run sọ nípa rẹ̀ láàyè kan pé sọ pé má alimtu lakum min ilahin ghairi ń gbà wípé ẹtún tọ́jọ́ lọ́hùn yàtọ̀ sí mi Fíráúnà wàá dọ̀kọ̀ tọ́ba wò Mùsá anabi musa aleyhi salatu wa salam ó tiẹ̀ ti bá a sọ̀rọ̀ anabi musa fún pé lakọ́dé alimta ma anzala Allah illa rabbu samawati wal ardi basair àwọn nǹkan tó rí láwọn nǹkan èèmà nǹkan ìyanu ètí mo mú wá bọ̀ yìí kò sẹ́ni tó ṣe yàtọ̀ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó dá sánmà méjèèje ọba tó dá ilẹ̀ méjèèje ọlọ́run fi sọ láyé mi pé wajahadu biha wastaiqanatha anfusuhum dhulman wa wọ́n kàn takò ní tó ti bó ṣe wípé nínú ẹ̀mí wọn wọ́n gbàmọ̀ dájú pé àà ẹni tó dá gbogbo ẹ̀dá ọlọ́run ni ọba tí ò pé méjì ni o ṣùgbọ́n wọ́n ṣe àtakò ní ti àbòsí àti ní ti ìgbéraga níta ń gbìyànjú láti ṣe àfimúlẹ̀ rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa ni wípé tá sọ pé ọlọ́run ọba ọ̀nbẹ nínú àwọn ọ̀nà èyí tá a fi gbà pé ọlọ́run ọba ń bẹ ní tòótọ́ yẹn ni pé táwọn sọ pé anígbàgbọ́ sọlọ́run ọba alọ́nà mẹ́rin ló pín sí ọ̀nà àkọ́kọ́ kápàgbọ́ bá ti ń bẹ ni ọ̀nà ẹlẹ́ẹ̀kejì lábala dídá kágbà wípé kò sẹ́nì kankan tó dá ẹ̀dá àfọlọ́run ọba nìkan ṣoṣo ìgbàgbọ́ yìí kò wá sọni di mùsùlùmí o kò sọni di mùmíní o torí pé àwọn ọ̀ṣẹ́bọ àwọn Quraysh wọ́n wí ń jọ kìnìún àná tó ti bẹ́ẹ̀ náà kò sọ wọ́n di mùsùlùmí àǹfààní tá a kàn rí níbi tàwíìdì rògbòbíyà ìfàsófọ́lọ̀ níbi dídá ẹ̀dá àǹfààní tákàrí ń bẹ ní wípé ìnígbàgbọ́ pọ́lọ̀ ńlọ ṣe gbá ńlọ sàwọ́ ńlọ délé ńlọ dátàn lọ́gbẹ́lẹ̀ ìga lọ́jẹ̀lẹ̀ ìmọ́lẹ̀ àǹfààní tí ó ṣe fún ọ ni pé táìpé ìgbàgbọ́ rẹ ó bá jẹ́ ìgbàgbọ́ tòótọ́ ń tòótọ́ yestelzimu tawhid al-uluhiyya tó bá ti nígbàgbọ́ pé ọlọ́run ló délé ìyẹn jẹ́ abala ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ọ̀nà èyí tá a gbà á tá a fi mọ ọlọ́run ọba subhanahu wa ta'ala pé ọba tó ṣe pé ó yẹ ká máa jọ́sìn fún lónìí nìkan ṣoṣo ni lára àgbàgbọ́ sọ́nà ọba ńlẹ̀ wa. abala ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ó ní al-imanu bi uluhiyyati ká nígbàgbọ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹnìkan lọ́ba èyí tó yẹ ká máa jọ́sìn fún láì ní mọ́rogún mọ́lọ́run ọba subhanahu wa ta'ala níbi ìjọ́sìn náà yẹn ni pé ká nígbàgbọ́ bí annahu wahdahu wal ilahul haqqu ó nìkan ńlọba òdodo la sharika lahu kò sí orogún fọlọ́wọ́n ọba a ní mẹ́bọ mọ́lọ́wọ́n ọba níbi ìjọsìn tó bá ń sọ nípa tawhidu ìlàhíyà múmu láti bi àlìlá kí ni tuma ìlà òní má lóhùn ẹ̀ńtà ń jọ́sìn fún al-ma'budu haqqan ẹ̀ńtà ń jọ́sìn fún lódodo hubban wa ta'dhima ní ti ìfẹ́ àti ní ti pípàtàkì ọlọ́run ọba náà nínú ayé alukur'an ọlọ́run ní wa ilahukum ilahun wahidun ọlọ́run ọba yín màábùdù yín ẹ̀ńtẹ́ máa sìn wahidun ọ̀kan ṣoṣo ni o la ilaha illa hu kò sí ẹnì kankan mọ́ tá a tún jọ́sìn fún lódodo àfi ọlọ́run ọba òun nìkan arrahman rahim ọba àjọkẹ́ tayé àṣàkẹ́ ti àlàáhírọ̀ yẹnni pé gbogbo ẹ̀dá pátá ọlọ́wọ́ kẹwọn láyé àtẹ̀ntó képa ọlọ́run àtẹ̀ntí òkèpè àtẹ̀ntó sílọ̀ àtẹ̀ntí òsílọ̀run gbogbo wọn pátápátá lọ́lọ́wọ́n bọ́ ní ọ̀kẹ́ tí ó sànú láyé gbé tó bá jẹ́ ògbìn dàlùkíámà àwọn tí wọ́n bá jẹ́ àyànfẹ́ ọlọ́run àwọn tí wọ́n ṣèfẹ́ ẹnu tọ́lọ́run nìkan àwọn tí wọ́n tẹ̀lé àṣẹ ọlọ́run tí wọ́n jìnnà sí tọ́lọ́run bọ̀ ọ̀fẹ́ ọwọ́ àwọn tọ́lọ́run bá subhanahu wa ta'ala tí ó dá sáà kẹ́nu tó jẹ́ ògbìn dàlùkíámà níta fẹ́ fàrọ̀ láàrin ni wípé tàbá ń sọ nípa <clears throat> ọ̀nà kẹta nínú àwọn ọ̀nà tá a fi lè gbà nígbàgbọ́ sí ọlọ́run ọba ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ni wípé a ń láti gbà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọba níbi ká máa sìn á gbọ́dọ̀ lọ́lọ́run ọba méjì tá a máa jọ́sìn fún ojúṣe ọlọ́run ọba sallallahu alayhi wa sallam anabi ń lọ níjọ́ kan òun àti bọ́nà abbas anabi wa ń bilẹ̀ rẹ̀ pé ìrìn abdullahi bọ́nà abbas atadri ma haqqu Allahi ala al-ibad wa ma haqqu al-ibadi Allah ǹjẹ́ ọmọ ntọ́ jẹ́ ojúṣe rẹ ẹ̀tọ́ nǹkan dandan tó ẹ̀kọ́ òsè fọlọ́wọn bàbí ó lòun sọ fún ànábì pé qultu Allahu wa rasuluhu a'lam ntọ́ jẹ́ àlàákí ẹ̀tọ́ ìwọ mi tó ẹ̀kí nsè fọlọ́wọn ìmọ̀ bákan náà ntọ́ lọ́wọ́ bó fi san mí lẹ́sàn tí n bá pé ìwà àti àlàákí mi hùn mọ́ ṣùgbọ́n tí mà yìí èrè òjíṣẹ́ lọ́wọ́ bá ọ̀ a tún máa tẹ̀síwájú níbi hadithi iná láti máa tẹ̀síwájú sáà gbàgbé abala ọ̀nà kẹta tábà ń sọ nípa ìgbàgbọ́ sọlọ́mọba abala kẹta ńlá wà tá a pè ní tawhidu al-ilahiya títí ìgbà tí a tún jókòó tá a tún máa gbọ́ wa kẹ́tíkẹ́tí níjókòó míì tí ń bọ̀ subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.